call me for your for love. Mo wa kiri, mo wa ka kiri. Aṣọ dẹ̀dẹ̀ rẹ ló wà tó mi ń kán pè sí. Kú iṣẹ́, kú iṣẹ́. Womana, womana, I no want to listen to any matter unless it is you and I. Except it is you and I, you and I. Ìfẹ́ mi is childish and juvenile. Láyé. I am, me oh my, become. rà like thunder ìfẹ́ rẹ̀ sán mi balẹ̀ ara mi sá gidi ó sá gidigidi kò iṣẹ́ kú iṣẹ́. ó gbé mi níyè lọ criminal ọ̀rọ̀ ẹnu rẹ nìkan gan magical ó kàn dé holding my hand it is electrical ìwọ nìkan náà ló tó bẹ́ẹ̀. Kuisha, woman I, yeah, woman I. I know how to listen to any matter except it is you and I, you and I. If I Iwọ èmi nìkan, èmi rẹ nìkan. Ló bá tán, woman I, woman I. i mi ti dí, kò máa rí no more except it is you and I. kí ni ó ṣe ó ṣe le tó yẹn tí búrẹ́dì wa wọn bí ojú èló ló ń ta búrẹ́dì sọ̀rọ̀ gidi kẹ́ tó máa nájà bí ìjẹ̀bù ṣé múrí márùn lẹ́yìn ra yín ojú yín méjèèjì. dáhùn jàre ó dá fún mi lẹ́pà fún mi lẹ́pà kí n fẹ́ pa sí kí n máa lọ mú mi sílé. ẹ̀pà wo aláròrò aláròrò òṣì ọ̀rọ̀ tẹ̀ ń bá káàkiri náà ẹ̀pà wo mò ń mú wá káàkiri. Ah, wow àǹtí <laughs> so wow so you You jog here every day? I do that too, all the time. I, morning, evening, I'm here just to keep fit. Thank God I found a partner that makes us two. Ṣẹ́kọ̀ sí, ṣọ́kọ̀ okay. Kò sí nǹkan kan, I just saw you jogging and I feel, ah, nǹkan tẹ́mi náà máa ń every day, so that makes us two. And you're alright? Of course, I found my partner. <laughs> wow. Take a good long last look. Yeah. Because the next time you try this rubbish, I'll really deal with you. Really? Alright. Yo! <laughs> Are you okay? Yes! I'm taking a good, long last look at you. What is sick? You know what? Yeah. Are you sick? Yes! Because you're beautiful. I'm sick. <laughs> but, but really, oh, thanks, son. You want see? <laughs> you crazy! Yes, I know. <sighs> you want to go back? <sighs> Hello, sir. Yeah? Hello, sir. <laughs> yeah. Um, mo ti ń mo ti ń wò yín nǹkan nǹkan rí pé you're in a very good mood and then mo rí pé and try láti get uh, something for something special or someone special. that's interesting <laughs> báwo ló ṣe mọ̀ mm. actually kì í ṣe something somebody ni. Yeah, I thought as much. Mo dẹ̀ mọ̀ pé ọmọ yín lẹni náà máa jẹ. <laughs> Why young man? Are you trying to prank me? No. Mo dẹ̀ tọ́jú kámẹ́rà yẹn sí. <laughs> Torí bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ẹ o. Èyí ara tẹlifíṣàn yìí ẹ kàn máa ṣe reality show rẹ ní sọ no no no kò sí kámẹ́rà ní anywhere yeah mo kàn rí yín mo dẹ̀ feel pé mo lè bá yín sọ ọ̀rọ̀ bàbá sọmọ ni mo ṣe. Eh, well actually ọmọ mi ṣe birthday so mo kàn ní kí n sáré wá wo nǹkan tí kí ló rò fún mi rà fún young lady. oh lady ah ok ẹ jẹ́ kí n bá yín pick one or two. yes ah this bag ó máa appreciate ẹ gan ó máa like ẹ gan very nice bag really very nice bag. you think so. yes ó máa like ẹ gan. no bad o. no no very nice very nice bag. mo ti ẹ̀ tún fẹ́ bá yín fi wrist watch sí tó jẹ́ hello ẹ eh, mo ti bọ̀ mo ti bọ̀ irọ́ eh. má wọrí má wọrí o ṣe eh, keep change yẹn keep change yẹn irọ́ wo mo ń lọ. how much be the bag sef him say make i kill only kin touch you change o babe the bag now, how much wey the baba buy na. Ah, dadi ti gbàgbé pọ̀ sùn. come collect the money for the bag Happy birthday to you. Happy birthday, dear you for me. Happy birthday to you. Happy birthday, my dear. mm-hmm. Wow. Yes. Happy birthday, my dear. Thank you very much. Aha. Aha. Now. Tell me anything. Because I could have sworn you had, you had forgotten like every other year. We wanted to surprise you. see? With this? Uh-uh. Isn't this your favorite designer? The biggest surprise is outside. <laughs> really? Yeah. Somebody's at the door. Oh. Don't worry, Dad. I got it. Mm, I like it. Uh, yeah. I like it. I like it. You? Wait, you told me to my house? See, oh, um, sir, calm down. You are calling Mowawa. I'm looking for one Mr. Adebayo. My dad? Who? Bukini. Is your dad? At last. Lucky me! Mi ti mo ti wá bí mo yẹ máa sanwó orí ẹ̀. okay? Don't worry, Tani. <laughs> This is an insult mi rò pé wà okay. kí ni ṣé mi ò lè sanwó orí ẹ ni. are you sick? jọ ọlọ́sẹ̀ yẹ kó wọlé in the first place. get man. wo ṣe sùúrù wo o ah, ah, ṣe lé báyìí wọn bẹ ṣeré ni. dad don't worry i got it. jọ ta ló jẹ́ kó wọlé in the first place. ṣé mi ò lè sanwó orí ẹ ni àpẹẹrẹ kí ló ṣe kí ló máa ṣe o. you must be sick. ìwọ ló mọ ìwọ ló mọ mi ṣe ònà kí n gbogbo yẹ. fún mi ta ló wà bẹ́ẹ̀. i'm coming. Ah ní supermarket. bẹ́ẹ̀ni sà ẹ gbàgbé wọ́lẹ̀tì yín síbẹ̀ ni. o tó wà nìkẹ́. sọ̀rọ̀ ni mo bá yín mú wa. what. oh thank you young man. ah ah, ah. o ṣe wọ́lẹ̀tì wo ni. ẹ má ẹ má bínú mi ò déédéé tu but ibẹ̀ mo ní láti tu kí n lè gẹ́ẹ̀tì àdírẹ́sì bíbá. o ràn owó tó wà náà ni. Ah mo rí but um, mo ò fẹ́ mu anyway some other time màá try láti ṣe yẹn. Just kidding. <laughs> Mi ò kí mówó lówó tó kò ń ṣòwò mi. Yeah, <laughs> that's really nice. Ìjà padà pẹ̀lú owó àmì. Ah, ah. ah, but mo ti máa ń sọ sẹ́yìn náà wípé kò ní ìdí kẹ́ máa lọ nájà fúnra yín. Àwọn ọmọ pọ̀ nílé. Ohun ti gbọ́. Thank you, sir. Eh, ṣé gbọ́. Yeah, well done, eh? Well done. Thank you, sir. Anyway, the Omowa. Oh. So why don't you stay and drink and eat with us? But, but Dad. Eh? Kini na come kama here, me, more honey. Come on. Oh, wow. Yeah, so, so you are going to stay with us, you will eat and drink with us. And I don't know who got that. I don't know who got that. Oh, yeah, oh, yeah, yeah, yeah, Come, come, come. Let's show you the big surprise. Yeah, Yeah, yeah, yeah. You like it? Wow. The is fine. So beautiful. Good. Oh, thank you, Daddy. Uh, yeah, I'll back here. Thank you. Hey, <laughs> eh, Daddy, ni kolo master. Thank you. Jealousy, Mama. Thank you, Mommy. <laughs> That's nice. Thank you. Ẹ ṣàdúrà fún. Dúró Drop eh, dúró báyìí, eh. ẹ kàn ṣàdúrà fún. Èní lọ́jọ́ òbí mọ́tò yìí kò ní forí sọ́gi o kò dẹ̀ ní forí sọ̀pẹ̀. àmì o. ẹ àwa tara fún ẹ àní mọ̀ sí kó sí ẹ. àmì o. bó ṣe máa rí nìyẹn pẹ̀lú àṣẹ lọ́dọ̀ àmì o congratulations. Um, you must be the manager of the supermarket mo I welcome all of this your marketing and amúwọlé. manager kẹ I don't even work there. What? So, what do you do then? Or better still in some way, pé iṣẹ́ ò ló Um, mi ò mi ò for now. oh really mi ò máa kí n ṣe society wa a lot of youths are out there roaming about the place looking for jobs but um, ó yẹ kí dáàdì wa lè bá ẹ wá nǹkan kan ṣe sí àbí dáàdì. ìyẹn ò problem My kàn ní láti rí cv ẹ̀ ká mọ kí ló Um, drop out ni mímí o. Really? Kí Exam malpractice? Cultism? Or kàdé sọ pé bóyá ọpọlọ ò dẹ̀gbẹ̀wé, àbí? Tó fún mi. Um, Aláwọ̀ àmọ́. O ò níṣẹ́ lọ́wọ́ o ní certificate o dẹ̀rín wallet tí dollars kúnú ẹ̀ o dá padà what really is your motive. um, so you know this discovery about me and then o ṣe question mi o ṣe love. lọ mi lọ́fọ̀n. well it's cool i like it because um, èmi ti like suspense. So that means there's a whole lot for you to still discover about me, but I'm scared nítorí o ní sùúrù and then ọ̀rọ̀ sùúrù líle ẹni tí ò bá ní Thanks, Mom, for the meal. Thanks, Dad. Mm. That's so. Um. Yeah ẹ má ẹ má bínú. ṣeré ọ̀rẹ́ mi àti ẹyẹ rà wá. oh it's all right my dear i mean that's my girl for you she's always very skeptical about people tó bá ṣe mí tán but with time wọn náà rí pé she's a very likable person. no problem thank you ma. really babe with you i see something that doesn't meet the eye and máa um, suggest kó wá bí lọ́la dábẹ́ tá a bá sọ̀rọ̀ a lè help ẹ. thank you so much sir thank you. I hope you enjoyed your meal. I love it. <laughs> Thank you. Once more. Hey, go, go, go. Come here. Come back here. Did you just eye me? Kí ni? Èmi hi See, Are you stupid or something? show me manners báyìí? Oh, wò Mr. Joshi, hi. Kí ló máa ń ṣe yìí riffraff yìí ná? Ẹ rò pé anybody tẹ́ bá ti rí sàwáwì yìí ni wọ́n. hi See, just like that. Ṣé o fẹ́ dààmú? O fẹ́ dààmú? Torí mi ò rò pé orí O kò ṣáà lanu gbàgà ọ̀rọ̀ dẹ̀ ń jáde. Because I don't understand your drift drift <laughs> wèrè máa ń sọ òyìnbó jọta ló kọ ẹ lóyìnbó drift ṣé èmi ni wọ́n bá sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn o àbí ìwọ kọ́ ni new gardener tó ẹ̀ṣẹ̀ gbà síbi báyìí ni. òṣì mo mọ tó fi lè lanu gbàgà tó máa sọ̀rọ̀ jálajàla mo mọ̀ pé ó ti ṣe mú ni ó ti míìsì nọ́mbà ẹ̀ èmi ò ń ṣe gardener bí o oyè tánṣẹ́ fún mi màá sọ fún ẹ sórí èmi ni wọ́n gbà gẹ́gẹ́ bí onífọ̀rùn tó máa máa pèsè ìgbájú àti ìgbámú fún ẹ̀yin tí ẹ bá lẹ́kọ̀ọ́ tẹ bá wọnú ilé ìwà bíi tiẹ̀. are you talking to me. yes i'm talking to you. èmi. ìwọ. o ò mọ̀ mi ṣá. ta ni ẹ. o máa regret nǹkan tó ṣe ń sìn. kí ni o ò mọ̀. wọ́n ní ilé ìlọ́gbà àwùjọ. o máa ṣubú. tó fún mi. kí ọlọ́run yọ pé wà á ju tì mo mi bá pèsè ìgbájú fún ẹ tí máa dáṣẹ́ rí àfọ ẹ ni kí ẹ̀rù nǹkan náà ah gbogbo yẹn bá wa sọ̀rọ̀ síyàn bí bòròrò ni. wo in fact ọlọ́run ajẹ́ ń pàjẹ́ tí n bá tún padà rábí lọ́jọ́ mi. iṣẹ́ bàbá yìí ò ní rìtáyà ni. èlé kúdí ni owó náà lé kiri àwọn bọ́ìsì. Ah, owó ni kókó owó ni kókó ó máa sọ ẹ̀dọ̀ paraje ó dìgbà tó bá drop dead ńbẹ̀. níbo oh yes. ẹ kúlé mọ́ mi ẹ kúlé dájú. ṣáde ọ̀rọ̀ yẹn. àpáǹpẹ̀. Ah, ṣé ọmọ ọlọ́jọ́ ìbí wà nílé. ó máa wà lókè inú yàrá ẹ ẹ̀bọ̀ kí ló wá dé tí wọ́n pẹ́ tó yẹn. mọ́mí um, something came up so mo sáré lọ handle ẹ̀ ní dátọ̀ yìí. Eh, ẹ lọ wo lókè. ok ma ẹ ṣe dájú. but bọ̀bọ̀ yìí. I'm ọlọ́jọ́ ìbí rẹ̀ o. yeah that's me. happy birthday darling. thank you sweet. so how the you feel? How do you feel? a bit older of course. Mm, oh. I can see that. I have a gift for you. Really? Wow. Wow, this is so beautiful. And this. Uh Oh, I mean, nìkan tán. You're welcome, dear. Wow, it's so beautiful. Wow. Oh, uh-uh, Remy, thank you so much. This is wonderful. I'm happy you love them. Yeah. Hey, oh Remy, jọ̀ọ́ má bínú. Ta ni newsers tí mo pàdé ní ẹnu I met a guy on my way coming in. Oh, Me one here. Don't inquire for that. Let me go mojú ìwọ̀n. Ṣọmọ kí bàbá yẹn stupid ja. Do you know that guy is so rude? He's so arrogant. Only that to be boy in mi sọ̀rọ̀. He mm-hmm. was... Ah. Hello? No. I love white anything white ẹ̀bùn yàtọ̀ rẹ̀ nínú tèmi gan fúnra mi ṣe mọ́. I'm sorry. kí ni gbogbo yẹn kí ló ṣe yín náà. ẹ mọ̀ pé kọ́ ni yọ ni. kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ àjàre a. ẹ tẹ̀yàn mọ́lẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ nìyẹn eye eye kí ni gbogbo yẹn. I said sorry. ẹ kó jàre kí ni gbogbo yẹn. ẹ mú ẹ mú adúrú ṣubú ṣe kàyín sí ẹgbẹ́ léyàn má pariwo ṣé nítorí nǹkan tó ti ń túnṣe yẹn ṣe problem i will give you money. àwọn má bínú àwọn. Ah, gbogbo gbogbo nǹkan tẹ̀yàn try láti láti náwó sílẹ̀ òun lẹ́tí dọ̀tí lẹ́tí tẹ̀yàn mọ́lẹ̀ bíi pé ẹ̀tẹ̀ igi. i just said i'm sorry please kò lè tó yẹn. kí ni gbogbo yẹn. kò lè tó yẹn please. bá a manage lè. kí ni kí ni. wo igbo. <laughs> I was kidding, man. <laughs> I got you. <laughs> Seriously? Of course. <laughs> Are you alright? Yeah, I'm fine. Perfect. No, no, no. Oh, alright. Are you serious? <laughs> Thank God it's not a TV show. Ṣé mo ṣe wá ṣe mú mi I'm telling you, I like mo dẹ̀ máa gbọ́ TV show lẹ́nu ni I think I'm gonna give it a try. Ah to be sincere you should yeah tó bá yẹ pé tv show lélẹ̀ o mọ̀ àti lọ ọ̀rẹ́dì nìyẹn báyìí máa ń wo ẹ̀yin tẹ́ máa ṣeré ah, ẹ̀ ní àjẹ́ náà ọ̀gá. that was good that was good that was good no problem oh nice one you look cool. Oh, thank you. I'm Dara. Oh, Muyiwa. Very lovely name. Thank you. I have a friend, mm. Muyiwate. Oh. Yeah. Right. That's nice. Yeah, wà America. Oh, good. Ibẹ̀ ló ń gbé sìn. Èmi anybody inside the O Oh, anybody inside the ibẹ̀. <laughs> No problem, What Tony? ní. belong, ń bẹ their hands dáadáa, àwọn obìnrin á pọ̀ bẹ́ẹ̀ gan. <laughs> No, no problem. well. Yeah. So, mm. Mm. Okay, what ra nǹkan right? Yes. I have a girlfriend. Okay. And a plan láti jáde lady, with a special outing lady, right? And èmi gangan ni mo plan láti propose. wow yeah. <laughs> good one. <laughs> so now okay. i was thinking that kí ni nǹkan tí mo lè fún as a gift you know. ah don't stress it let me give you an idea okay bẹ́ẹ̀ ṣe wá sí i màá suggest kẹ́ wá one nice serene area tó jẹ́ pé ó lè jẹ́ bí bar very cool bar tó jẹ́ pé ẹ̀yin méjèèjì nìkan lè máa wà ń bẹ̀ vvip bar you know kẹ́ wá wá agbèrin kan tó mórin kọ́ gidi you tó dẹ̀ lè play guitar tó máa ma sẹ́sì ní oh, background. oh fantastic tell like. you. ah, ah bẹ̀bí jọ̀wọ́ kò má ìlọ o ọmọdé ṣe mí bẹ̀bí mi dá. <laughs> nice one nice one nice one. all of a sudden you go just propose. dap wọn bí da ó máa gbàgbé ó máa fọ́. are you serious? I'm telling you. I'm telling you. No. Oh. Nice idea. Yeah. Good one. Good. Fantastic idea. I appreciate that though. But àwọn idea mi can kí for. <laughs> Eh, kilo me. You know, uh, wallet tẹ yọ lẹ́ẹ̀kan tẹ kọ́kọ́ fẹ́ yọ owó inú ẹ̀ suggest ke dá padà you know ke yọ owó inú ẹ yẹn sì nítorí olówó ni òun fi ṣe. Ah, mo ti <laughs> mo ti mọ pé nǹkan tó bẹ́ẹ̀ nìyẹn o máa like owó gan. Ah! that's my first name. Eh. I'm telling you. money mú ìwà i'm telling you mú ìwà money both gbogbo ẹ jọra wọn àti wípé agbèrin yẹn náà èmi kan náà tún ni. o sure i'm telling you o lè kọrin dáadáa right. ah well àwọn strings yẹn náà o lè. nice one Let's manage this. well thanks man thanks man. can i have your number. yeah why not. okay. I higher, higher, higher. Ní báyọ̀ fẹ́ ó bàbá o, ọlọ́run ayọ̀ wá fi ayọ̀ fún báyọ̀. Ayọ̀ ní báyọ̀ fẹ́ ó bàbá o, ọlọ́run ayọ̀. a fire from bio. Hello? Oh, okay. I'll be on my way right away. Thank you. bí wọ́n ti wò ó ọlọ́run kò gbọ́dọ̀ gbàgbé o ṣe ni wọ́n rò. Ọ̀pẹ̀ mi mà ní. Kí ló ń kó ṣẹlẹ̀? Ọ̀rọ̀ àwọn alhaji moshood mane ní àgọ́ látìgbà tí wọ́n ti mọ̀ pé dáàdi fẹ́ hand over complain yẹn fún àwa méjèèjì wọn wà comfortable pẹ̀lú ẹ̀ so i don't know. bọ́ irú ọ̀rọ̀ òṣìwò nìyẹn ṣé wọ́n fi ń pa àwa capable enough ni àbí kíni ta ló rò pé ó ń ràn ẹ̀ gan all this while. He hmm. should even keep his corrupt money he stole from the government to his pocket. I don't care. I don't care. Mm-mm doctor for me. Calm down. You don't have to talk like that. You know? Atabade fẹ́ wo dáadáa. that ní láti reason pé Alhaji investment in the company yẹn ó ní part tó pọ̀ Yes, o tó wá jókòó tí stock exchange. So a ní láti bàjẹ́ bẹ́ẹ̀. We just have to call him to order and let him know that we have been the one running the company all the while. Okay, sorry there kí ni kí wọ́n fún ẹ. That we never ask. Why won't I now? <laughs> you should know me. I'm a caring. Um, mm, no. Um, Bama. Oh. Yeah, man. Open the eye. ṣe kankan. tó you're so beautiful. Mr. Bello so n try láti sọ I've never been this beautiful ni Ah. <laughs> no no no no you're so bad. Well, that's láti gbà tí èmi àti ẹ ti jọ wà mi ò tí ì No, I've never seen you under the moon like this. Yeah. Because the moon on your skin is like light on diamond. <laughs> and the light reflects upon my heart. Huh. Wow. I never knew you were this you were this lyrical. Eléyìí tí wàá romance bọ́lẹ̀ them to propose. I would like to know the lucky girl, you know? what? Um, no, my day didn't really go well. Didn't really start well. But thanks to you, it didn't progress into something better. So, listen to decide how to treat me into a romantic bed dinner. Where is your live music? Bí mo sùn, bí mo dúré, bí láṣú, bí láwọ̀. What's the meaning of this? Kí ni bàbá yìí ṣe Do you know him? Why him of all people? He's good. What is this guy doing here? Ah, so for me, calm down. Do you know what? I'm out of here. Ah, owó me. kọ́. Ah, owó mi báwo? Owó mi dáadáa. Ah, tó fún mi. Tó fún mi. Ah, ẹ wá fún mi lówó. Tó fún mi ẹ wọ ẹ mú wá o ìjọba àwọn ẹ̀kọ́ bínú yìí. Ah, aláì tútù ni. Brọ́sẹ̀ fún mi ó kẹ́ tó lọ lẹ́kọ̀ọ́. Àlówó. Kò bá ríǹgì mi filẹ̀. wọ́n lè máa ṣòro owó yẹn. ntẹ̀lé ń lọ di mọ́tò ni ntẹ̀lé ń lọ àlówó sẹ́yìn. oríire mo rẹ mọ mo rẹ mọ ara tó mi ń dá lórí mi nínú ọpọlọ mi kárí arábìnrin kú iṣẹ́ Mommy yeah. àti everybody kọ́ sá. Ah. everybody wà everybody Um, kọ́ ni mo ṣe ní kó ṣe wá mi ti decide o mi ti mọ ibi tí mo fẹ́ fi ẹ́ há sí but uh, you know just stick around. Ah, oh, oh, oh okay sir no problem stick around i will sir. <laughs> uh, daddy àwọn mọ́mí nǹkan o. oh mọ́mí rẹjú lókè. Oh. Um, fún mi wà ní yàrá pẹ̀lú rẹ̀. ah oh very oh, nice very oh, nice <laughs> ẹ̀dẹ̀ ṣeun àwọn èèyàn gan ni o torí oúnjẹ yẹn ó dùn tó jẹ́ pé ṣe ni mo tún géra mi láwọn jẹ. èyí wọ́n bọ̀ ẹnu ẹ ti dùn jù bẹ́ẹ̀ náà kí bí ṣe ń pa ẹ mo ṣe wù ẹ gbẹ̀yìn kó lọ bá kúdí ní kitchen ní kó wá àwọn kan kó máa jẹ. Ah, ẹ ṣe gan ni sà. Ah, mú ìwọ of course ta ló rò pé mo tún wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ I just ate his guts. Uh ṣètìrì kò yé mi ibi tí dáàdì ti kò i would strangle him if i could tó ṣe wá náà nìyẹn tó wonderful dinner mi jẹ́ pẹ̀lú gbẹ́gẹ́ta ìranù bíi ti àṣà. àṣà bíi ti báwo that means he sang but that's not even the point the point is all this trapped wonderful dinner i had to leave in anger. Um, but to be sincere ọ̀rẹ́ mi um, jẹ́ ká sòótọ́ fúnra wa you did not actually leave because of me wa. You left because you knew something was going to happen and you don't want it to happen. I don't get your drift. What I'm simply saying is, ó sá lọ nítorí pé ó mọ̀ pé Dara máa propose ẹ̀. So, ó kàn fi mú ìwà kẹwọ́ ni. Don't lie. Whatever. Ah! Dara kọ́ là ń sọ níbẹ̀. <laughs> Bọ́lá kò ní What onírànù ìdílé lójú bó tójú àná máa gbà fún gbogbo. Wọ́n ti kò propose. Jẹ́ àsàn kan mẹ́jọ. Ọ̀rẹ́ mi. what? wàá fẹ́? What's that supposed to be? Uh, tó bá ti fẹ́. Let's All talk about something else. Ah, ah. Hi, Daddy. Hello. wà okay? Okay, ẹ múra pa, mo lè rà. Àwọn yàtọ̀ ṣadé kọ̀pẹ̀ sáré débi kan ní kò sí níbà. That would be nice. In fact, ah, I don't like any call you. You know? Yeah. What are you doing my Wow. <laughs> Daddy, That's so nice of you. Yes. Um, Opie is cute. Oh, well, I'll let you ladies be the judge to that one. All right, Daddy. Okay. Ẹ kàn fún one minute. Kẹ́ pàdé mi níta. All right? All right, Daddy. Mm -hmm. Okay, let me start reading. One, two, three, four, five. Let's go. Let's go. Ah, Ben sir. sá. Ó ti jẹun sá. Now, sori ọ̀rọ̀ yìí ó lè yẹ kí n So kí n tó bá fún mi sọ bẹ̀tẹ̀ mo ti bá fún mi all the same. Yeah. wo ni ẹ sá. mo fẹ́ kó máa wá káàkiri bíi driver ẹ̀ ni you know. no tó o bá fẹ́ ṣe ẹ o ní láti gbà o. ah no ó dá sa o ah ó dá sa it's a very good job ah kò sí eh. problem sir. ah that's very good two ti gé four nìyẹn dẹ. yes right. Eh, thank you very yeah. much sir. you know so that's it. kò sí problem. Eh, um, so daddy yeah. where's the cute driver. <laughs> do you have a problem with him? Uh-huh. Daddy, don't worry. I got this. Good. I like him as my driver. Funky, you guys have a nice time, right? All right, Daddy. Yes, sir. All right Daddy. Are you kidding me? You really want this guy as your driver? Eh? Don't worry, baby. I got this. Fine. Let's go. Driver, take my, my friend out on the spin. Kimoto. màmá. mi ò mọ bó ṣe fẹ́ kó màmá lẹ́nu. <laughs> you know, he just he just kept on yabbing about how much he loved me how beautiful I look, mm. and I'm sexy, and I'm sweet. And okay, wait. Tell me about the part he got on his knees, please. Oh, that part? Mm-hmm. It was here, you no. Uh-oh. I really want to. You know, pọ̀, so I can't really remember everything. Eh? Hey. <laughs> Okay. oh, mi, ṣé oh, pé àwọn ọkùnrin ẹranko ni wọ́n. Uh-uh. Yes. Ṣé orí tó bá ti rí obìnrin? tó sẹ́ksì tó wá ta yẹ́rìyẹ́rì lẹ́nu bíi ti rẹ̀ níṣẹ́ lọ́wọ́ máa gbọ̀n bí ẹni tí gìrì mú ara wọn ò ní balẹ̀ mọ́. is that so. of course yes that is the <laughs> oh, simple knowledge of life àbí driver kílẹ̀ ni mo sọ. ah <laughs> ni ogun bọ́dí madam very true. ẹ wo kí nǹkan mi bá wà lẹ́yìn òótọ́ ọ̀rọ̀ òun lẹ ṣẹ̀ṣẹ̀ sọ yẹn o kán lọ́ọ́ máa ṣàánú wa ni o ó dẹ̀ wá ni ẹ ti wá rí koríko fún bàbá yín láàárọ̀ yìí. <laughs> I don't know ṣé ìwọ ń try láti sọ pé dádì ọ̀rẹ́ mi ẹranko ni àbí mi ò gẹ̀tẹ́. rárá mi ò fi wọ́n wẹ́rẹ̀ ń kó fún àwọn náà sọ wẹ̀ ṣáàgbọ́n gbà tán sọ̀rọ̀ sí kò fún ni pé kó máa rẹ́rìn àbí ìgbà tó ń fúbọ̀ bọ́yìn ọjà bá bínú. kó tó fi jẹ́ dráìvà náà ni such a nuisance. as I was saying jàre. ẹ wẹ madam ẹ jọ ibo gangan lẹ ń lọ a kàn ń yípo à ń kó ibi iṣẹ́ abábàlá tààrọ̀ ni. Ah, ah, ah, John, why are you packing? kò yé mi ibi tẹ́ ń lọ ni ibi tẹ́ bá ń lọ ni gangan ni kẹ́ ẹ sọ jàre a kàn ń rìn kiri oh látàárọ̀ ni. What effrontery? No, madam, it's not effron. It is effrontery. <laughs> wait, wait, Duro. Ṣé epo wèé ti ṣe é? I hired you and you have to listen to my instructions. Now drive. Ẹ lọ síbo èwo ló pẹ̀ pẹ̀lú bíi táwọn. I said you should drive. Bọ́bọ́ yìí ní guts. Ó guts gan. And I hate his guts. <laughs> Àrífín, ibi tí dáàdi ti kò kò yé mi. Màá dẹ̀ fojú ẹ̀wọ̀n èèmọ̀. Idiot. Ẹni ọ̀rẹ́ mi, a máa yà ní supermarket kan bẹ̀ẹ̀ kàkàtì ẹ̀wọ̀n àkọ́rọ̀ drink àwọn ah, necessary. Wo ikọ̀ rè ikọ̀ You like baby èwo ló kọ ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ má sẹ́yìn tá a máa lọ fún wa ni. ẹ ewu làbọ̀rọ̀ máa wá rìn kiri nígbà tá a ti rẹ́ yọ kan. mi mà gbọ́ rẹ ilé ìwé ilé ìtajà fún tọrẹ di ọ̀gá mọ́ mi lọ́wọ́ ni. tọ́ba ti kúrò bẹ́ẹ̀ jàre rẹ mi a máa lọ sí you buy something there. Okay. we go to that boutique somewhere tó wà ní bójìjà. oh okay. my love ẹ má wọlé. sure sure. Ah, ah, ṣe bẹ́ẹ̀ mi ni. what are the nice things. báàkì sí bí kò dúró jọ. ṣe sùúrù. driver kò dúró No, come bọ̀. náà Yeah, oh yeah, move. Ó yá move. Ẹ̀hẹ́ so ọ̀rẹ́ mi a Man, lọ. Má lọ́jọ́ májúwe fún ẹ kó níṣó ṣóbi tó bá ti T junction tó wà bẹ́ẹ̀ you turn by your left. after left the first second turning by your right Oma máa To ń bẹ̀ tó bá right then the next turning by your, by your right again ibẹ̀ là ń lọ ṣó ti gbọ́. ẹ̀jẹ̀ tàbá ṣetán pẹ̀lú ẹ̀gbẹ́ kò ní wá <laughs> owó kò jẹ́ wá. kí ni ìtumọ̀ gbogbo eléyìí sí iná ẹ ń jẹ nǹkan ẹ̀dẹ̀ ń sọ ẹ mú ẹ ń sọ́lù mi ẹ kí ni gbogbo yẹn. sí wàhálà ẹ múra sí. àkọ́dà abúlé lavender. àjọ máa gé ni ẹyin kọ́kọ́ lọ́lọ́run ṣàyẹ̀wò ẹ dà mí. mi bá wo mọ̀ ọ́ kẹ̀dẹ̀. Bọ́bọ̀ bí mo ṣe ní pé kò ṣe ìrìn ṣá. bánkẹ́ ó ń kó máa ṣe o àwọn ẹran àlàkẹ́ gan kan pariwo tó yìn ní bùkà. Um, driver ibo la wà. èmi ò láì jẹ́ o mo ṣàbí yín pé mo là ń lọ ẹ̀sán kankan èmi náà ṣáà kàn ń lọ ni. Ah, ah, ìwọ tiẹ̀ lè jiyàn. Ah, àbọ̀rọ̀ yín kẹ̀ láì tẹ ṣáà ti ní kí n máa lọ èmi náà ṣáà kàn ń lọ ìwé ẹ bá dẹ̀ ta jí o bí làákà yín bá sọ. ibo la wà yín sìn. èmi ò láì jẹ́ o. Ṣadé. Ṣadé jẹ́ Ṣadé jẹ́ Ati A ti rìn jìnnà gan. Ṣadé ti rìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Àwọn ìwọ́de ṣì ń lọ. Stop now, kò turn. Ibola. Yóò wọ. Ṣé báyìí náà ni kí n tán sí? Tọ́nù. Pẹ̀lẹ́. A ti wọ́, Ati, ti rìn jù ká ni. délé ẹ̀ ní. Ọlọ́run nìkan ló to ma tó bí eight sí nine. Bí Ọlọ́run mọ ibi tó gbé yàn wá. Ah, ó burú o. Kẹ́mi injunction lóbi orí ọmọ ìgbà tó máa ti ẹ̀yìn bọ́lẹ̀ ní junction ní ẹ̀rí eight àbí nine alùbáwà ká tó délé kú eléta ìràwọlé yìí. to resume at 6 a.m. tomorrow. And of course, you have to clean this car. Read everywhere she dirty. Would expect clean the room kò báyìí lọ síbi iṣẹ́. Okay, no, eh, we will whatever bá fẹ́ la máa ṣe sí. problem here. When you're leaving, drop the key with the gate man. shopping I was with Shadi and I totally lost track of time. èmi kọ́ ni kò bẹ̀ kí n má bínú ọkọ ẹni kò lọ bẹ̀. ọkọ mi ta lọkọ mi. dára sí mi náà ó wá síbí báyìí lẹ́nìí he said something about um, you guys having a date. Pastor Bob pè well ó bínú you ó bínú gidi ìwọ fúnra rẹ ló set up dates yẹn wípé it has to do with some amendment about something that happened on your birthday or the other that you you should know and you should do better. I will call him mom thank you mom. but mommy there's sí mi ò kí You've always been like that since you were kids. Anyway, gbogbo obìnrin tó bá fine náà ló máa ń ṣakọ. Ìwọ ni mo dúró dè látara ọjà rẹ̀ dé lọ All right, mom. Good night. Hey, what's up? Nǹkan come ṣẹlẹ̀ Lale. What? Eh, Dara, ni. Dara, sí mi. Ṣé rántí pé mo sọ fẹ́ pé ó yẹ kémi àti ẹ̀ ríra? Mọ́mì ní ó gan ni o. Kí ló wá ṣe? Àbí kí ni mo fẹ́ mi ní choice? We have to make it up náà ni. Okay, so kí ló wá fẹ́ ṣe báyìí sí? Kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan? Ẹ eh, wo inú ìtì ẹ̀dùn pẹ̀lú nǹkan tá a ṣe fún ọ̀bọ̀mú ìwà yẹn pẹ̀lú òdùn kata fojú ẹ̀rìn yẹn kò jẹ́ wá lọ́la èmi gan mo trust ẹ̀. <laughs> okay jẹ́ amáríra lọ́la yẹn take care. oh all right then all right then sleep good okay see you tomorrow all right. Kílódé, don't shock yourself. Mo ti late already. Mo dẹ̀ ní presentation láti make láàárọ̀. Ládé gan. Oh, ó ti tètè jáde because I think it has to do with the same presentation tó ń lọ fún mi. Ó ní sùúrù kò jẹ́ nítorí pé mo ní kó má jẹ́ má bínú kì í sì mọ́mọ́ báyìí nù bàbá dẹ́rẹ́ báyìí onímọ̀ báyìí ṣàmójútó rẹ̀. ìgbà tó dẹ̀rín pé wèrè olóṣì tó máa ń clean ẹ̀ ò tí ì dé kò yẹ kó mọ kó yẹ kó clean ẹ̀. ẹ mọ̀jà gbàsìkò ara wa mọ́. ẹ má bínú pé mo pẹ́ ẹ má bínú pé mo pẹ́ ṣe rí iṣẹ́ yìí náà kò ń ṣe iṣẹ́ tí mo rò pé mo lè sáré gbà bẹ́yẹn àmọ́ gbàtọ́ ọlọ́run ti gbé ṣẹ̀dẹ̀ tọ́lọ́n ti gbéṣẹ́ yẹn wá mo ní láti lọ wá bí mo ṣe máa ma dress official so wá lè sùtù nǹkan tẹ́yìn ṣe kódà fìlà yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn onípàdé vigilante wọ́n ṣe parí ìpàdé vigilante báyìí bàbá ọ̀rọ̀pọ̀ tí mo pàdé àwọn lọ́ fún mi ní fìlà yìí táyì yìí mo tiẹ̀ ní nílé tẹ́lẹ̀ so ṣé dressing ṣóṣù tí ń báyìí ẹ má worry o máa máa develop díẹ̀díẹ̀ as time goes on bá ṣe ń wá yín díẹ̀díẹ̀díẹ̀ lé ní sọ́là sọ́là máa tún change. E. ṣé ti rí mo kẹ́ẹ̀dì kan tó ń tọ́ láti ṣe let me tell you something wàá regret it. ah madam ẹ jẹ́ àlọ́ kẹ́ má bàa pẹ́ ẹ jẹ́ àlọ́ kọ́kọ́rọ́ mọ́tò. ẹ̀dùn kí ló dé tẹ̀ máa ń ṣe báyìí ẹ jẹ́ kí n gbà yín nímọ̀ràn. ṣé rí kọ́kọ́rọ́ tẹ̀ ń jùmọ̀lẹ̀ tẹ̀ ń jùmọ̀lẹ̀ ṣé rí tó bá jẹ́ àwọn mọ́tò tó ní sẹ́ńsọ̀ tó ń lo rìmọ́tù tẹ́ bá jùmọ̀lẹ̀ ẹ bá yé nǹkan jẹ́ nìyẹn o. ah ẹ máa ṣe sùúrù náà ìbínú yín mo ti sọ pé ogun ni ogun ni. láyé. 나의 미움만이 rárá like thunder ìfẹ́ rẹ̀ sán mi balẹ̀ ara mi sá gidi ó sá gidigidi kò iṣẹ́ kò iṣẹ́ ó gbé mi níyè lọ criminal ọ̀rọ̀ ẹnu rẹ nìkan gan magical ó kàn dẹ̀ holding my hand it is electrical ìwọ nìkan náà ló tó bẹ́ẹ̀. woman woman I. I know how to listen to any matter except it is you and I, you and I. Good morning, ma. Oh, good morning. I Do your meeting will reach the Odin tomorrow. But representation for Alaji Bashud will be taking place an hour's time. They're already here with her dad together with her with dad. Okay, no problem. It means I still have like an hour of prepping, right? Yes. Okay, good. Thank you. Else. What? I think that Tumi is really mad. And I think it has to do with you. Don't worry, I got it. That's okay, ma'am. All right. Good morning, Mr. Dara. Hope you had a lovely weekend. What exactly are you doing? Nǹkan yẹ kí n máa béèrè lọ́wọ́ ẹni because I don't understand. Oh, dára pé mo deserve an explanation for what you did. Ask my what? My father? Your man. <laughs> the last time I checked, you were not my man. Okay? What's the meaning of this? For the fact, nípa àwọn parents wa pawọ́pọ̀ that company ilẹ̀ does not mean we have to run it as coppers or lovers, okay? And tó bá dẹ̀ pé plan here? to hell with you, to hell with them, and to hell with the company. What? Yes. Láyé mi ò mà níbì kan tí mo fẹ́ lọ mọ́. ṣé píkṣà kọ́ńpìnì tẹ ní kí n kó owó tèmi lé nìyí. no no mi ò lérò pé èrò dáadáa sá no no kò rí bẹ́ẹ̀ ẹ wo ẹm. shut up kí ló fẹ́ tí mi ṣe fún ẹ tó wá ń disgrace mi báyìí. Dad, he tried to kiss me. Eh, eh, eh, kí n ṣe pé ẹ fẹ́ràn yín. Oh, what do you ìwọ kan that guy? listen by the end of today I'm not to wá bẹ́ẹ̀ ṣe redeem image company Lord alájì. màá kó fi ṣẹ́yìn left for yín. kí ló wí mi gbọ́. nothing. kí ló gbọ́ tó sọ. she said sorry sir. Come down with yín. sorry. We are sorry, sir. ordinary kissing ò lè handle obìnrin ẹ wá fẹ́ bà office jẹ́ ẹ fẹ́ bà company jẹ́ ìwọ leader táwọn wò pé kò bọ́ sókè ordinary kissing tó bá fẹ́ tán kọ́ kí ló fẹ́ ṣe ara to mi ń dá lórí mi nínú ọpọlọ mi jàre arábìnrin kú iṣẹ́ ọkàn mi fòyọ́ fò lọ mo wá kiri mo wá káàkiri aṣọ dẹ̀dẹ̀ rẹ ló wà tó mi nǹkan kò sí kú iṣẹ́ kú iṣẹ́ wúmínà wúmínà I no one to listen to any matter unless it is you and I juvenile èmi rẹ nìkan ìwọ èmi nìkan ló bá tán fún mi ojú mi ti di kò máa rí náà mọ́ except it is you and I you and I ìfẹ́ mi is just and you How are you? Kí ló ṣẹlẹ̀? Ah, kò yé mi o, ó kọ́ déédéé jágbe mọ́ mi ní ọ́fíìsì ni pé ó yá o, òun lọlé o, òun lọlé o, kí wọ́n máa gbóhùn lọlé o ẹni ó dáa kò sí wàhálà o jẹ́ a lọ ń ṣe ń gbé bọ̀ ń lé nìyẹn. má bínú ọkọ mi ẹ má bínú kó jágbe mọ ẹ o ṣàmọ ó yẹ kó ti mọ ọwọ́ ẹ báyìí náà èèyàn ò dẹ kí ní ẹ̀gún lóko kó má mọ̀ ṣe ẹ má bínú tó bá ti wálẹ̀ la rẹ̀ ó máa apologize fún ẹ. kò sí wàhálà màá ó yé mi. ìwọ mú kọ́kọ́rọ́ a kò máa lọ́ntì ẹ̀ fún mi ní kọ́kọ́rọ́. me now for me. káàárọ̀ ṣe dáadáa ni. Ah, ṣé ò ní máa padà lọ́lé báyìí because ẹni tí o fẹ́ wá gbé gan kò kò jáde látànà kò sọ̀kalẹ̀ nínú yàrá ẹ̀ kò jẹun kò báyàn sọ̀rọ̀ kò ta sẹ́nibọ̀dì kò ṣílẹ̀kùn everybody nínú ilé yìí ló ti kan ilẹ̀kùn yẹn títí látànà tó ti gbédè yẹn kò ṣílẹ̀kùn. Ah, ẹ má bínú mà ṣé bó ṣe máa ń ṣe nìyẹn is she always like that when she's angry. Uh, well sometimes but kò ṣe tó báyìí rí ah, ah. látànà kó tilẹ̀kùn mọ́ rẹ̀ látànà kí everybody máa appeal sí kó má down kó dẹ̀ máa wò ó nǹkan yẹn gan-an ló ń bà mí lẹ́rù I fear for her health because tó fún mi bó ṣe ń wo yẹn ó stubborn gan o ó stubborn gan sórí bó ṣe ti gbéra ẹ̀ síbẹ̀ yẹn látànà tí ó ṣílẹ̀kùn yẹn ó lè tilẹ̀kùn yẹn mọ́rí for days. really. i'm telling you. ah ẹ wo ẹ jẹ́ kí mi try wo ó ṣeé ṣe kó ṣílẹ̀kùn fún mi. do ah, i have a choice inú mi á dùn gan tó bá ṣe fún ẹ kò ṣe ọkọ mi lọ́ba mi attempt. Yes, there is me. gé àwọn jẹ ni mo lè gbé fún mi báyìí gbòòrò èmi tára mi ò yá tẹ́lẹ̀ gbogbo ara mi dẹ̀ yá. wow this is good this is so nice it's good you're smiling and that's all i wanted okay ẹ̀rọ nǹkan tèmi rò mo ń wò pé bóyá kò tún gbé gbajú mi fún mi bóyá tó bá jẹ́ olóyè. kí ló máa ń ṣe náà you too playful. <laughs> anyway um, this is good. Now that you're smiling, I think um, you're better off, so let me go. No, no, no, please stay. John. Usually, tó bá ti kù èmi nìkan báyìí against the world. Ṣadé nìkan mo máa ń but strangely, I feel like I just talk to you. So, please stay. Okay. If you want me to stay, give me ní lọ, I want to stay. Oh, you're rain for the next 10 minutes. Oh. No smiling. No smiling. Stop! You cheated! You cheated! Um, mi níbi have been ẹnu rẹ nìkan gan magical ó kàn tantrums tí mo I'm really sorry. Mm-hmm. Mi ò bínú. Mi ò bínú. Àgbà tí ò bínú ni ọmọ ẹ̀ ń pọ̀ jọjọ. Àti wípé um, I would appreciate it if you would explain what happened to me. Please explain. Okay. Um, my dad and Chief Bilo, that's Darasimi's dad, are best of friends. Wọ́n your dá company yẹn sílẹ̀ And so they've been grooming myself and Dara's me to take over someday. Odefeka marry. Hmm. Wow. Nollywood classic love story. Hmm. That's so good. Mo nǹkan tó dùn mí ni pé gbogbo bó ṣe sọ̀rọ̀ yẹn ò sọ bí tí Romeo wà ń bẹ̀. Jọ, ṣé ìlú nǹkan ní àwàdà lọ́dọ̀ tiẹ̀? ara ò má bínú ó mọ̀ pé mo expect kó sọ pé àyè titi Romeo lélẹ́yìí o pé èmi dẹ̀ ni Romeo yẹn you understand ó dẹ̀ mọ̀ pé àwọn Romeo nínú àwọn movies yẹn they are always very handsome soft cool you know undocked kind of guy you know that kind of stuff tó jẹ́ pé very humble from a respectable background ó dẹ̀ mọ̀ pé gbogbo àwọn qualities yẹn lèmi ní lára and I have a profiling you know profiling picture tó jẹ́ pé ó fitting sí um, irú situation yẹn wọ ó dùn mí pé ò dárúkọ anyway kò sí wàhálà kò sí wàhálà mo gba kámú mo gba kámú. wọ́n gbà ẹ um, madam eh, èmi fẹ́ gbà yín nímọ̀ràn pé pẹ̀lú àsìkò yìí báyìí ẹ lọ bọ́ àlùkìmbà tẹ̀wẹ̀ kẹ́ ẹ lọ wẹ̀ kẹ́ ẹ change nítorí pé kí ni Mr. Muyiwa the driver ó rẹ́dì láti gbé jáde. really. yes oh. ẹ tí Mr. Muyiwa the driver bá gbé yín jáde ẹ má ṣe mistake ẹ̀yin lè máa náwó. Oh, mo ti gbọ́ ó ṣe. so ẹ lọ bá lùkìmbà. mo ti <laughs> thank you. Croatia, woman I, a woman I, I know what to listen to any matter except it is you and I, you and I. If I am in Minika, am I Irenica, Lobata, woman I, woman I. What you me to do? What magic did you perform? Èmi ò máa ṣe nǹkan kan fún un. your dàbí pé ọkùnrin ti wálẹ̀ kí n tó débẹ̀. Ọlọ́run máa ṣe wọn ẹ máa ní pé kí kúdí lọ gbóúnjẹ fún lókè ń gbà yẹn. Ah, ẹ má máa wọrí ara yín òun náà ń bọ̀ nsàlẹ̀ ń sìn. ń bọ̀ nsàlẹ̀. good morning mom. mọ́mí náà ẹ má bínú fún nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn mo kàn sí ní mòdù. I'm sorry now. Mommy. Do you want me to tell you the truth? You're so lucky that you have a complete man as your man already. Whereas Simi is an example of a complete man. Don't look for a love that does not exist any other place. When you have all you want and all the love you deserve right in front of you, staring at you in the face, The truth is, Darasimi is an example of a complete man. When you're looking for love and you see him, there is no love anywhere else. Do you believe in love? mọ̀ pé àṣàyàn lọ̀rọ̀ ìfẹ́ ni. It's more like a proverb that says when a child is a toad, it kills his appetite for meat. To me, Darasimi should be that toad. And he should have killed your appetite for every other man except him. Because he's an example of a complete man. And that's exactly all you want. Ṣorí, ọ̀rọ̀ ìgbéyàwó kọjá nǹkan téèyàn kàn máa dédé bẹ́ sínú ẹ̀ tó máa kúrò. You don't fall in love or want to get married because of what attracts you alone. You go in because you see so many other things that could make you stay in that relationship for as long as you can. That's the true definition of love. Hmm. How's it doing, Mr. Love Doctor? Okay. Thank you. I'll finish up the song I was composing. Mm. How are you there? Tó fún mi ń kọ́, ṣé ìwà nínú yàrá ẹ̀ náà kò tíì jáde? Ìyàrá kẹ̀ wọ́n ti jáde o. wọ́n ti jáde lọ síbo nígbà wo. ó ti tó bíi wákàtí kan àwọn àti bọ̀dà dráìvà. tí kò ṣàbínú mọ́ nígbà tó jáde. Hmm, bínú kẹ̀ mi tí ì rí kínú wọn dùn tó bá yí rí àmọ́ tí bọ̀dà dráìvà ṣe fún wọn kódà wọn wọnú yàrá wọn lọ lọ bá wọn sọ̀rọ̀ títí. to any matter except it is you and I. You and I, it you and No matter I, marry no more, except it is you and I. wípé atẹ́ńkọ́tẹ́ ti pè mí yẹn kò tí ì náà. mi ò tí ì rí. Ah, ah hey this is serious o ibo ló wá fẹ́ gbà lọ. I'm very sorry for keeping you guys worried. I had to go somewhere not to clear me. I'm really sorry. Okay, do you know what? I'll make dinner for you. What about that? Just mouth me, please. Please, no. Please, I'm sorry. <coughs> but please, just mouth me. I don't believe this. Ó fẹ́ for me? Of course. Please, <coughs> please, no. I'm sorry. <laughs> okay, no problem. I'll do. Feeding. Yep. Thank you. Hold on. <laughs> Wow. So, Mr. Sir, I don't know what it is you did, but I love it. Mwiwa, please don't stop doing this. I didn't do anything. Me or ṣe nǹkan kan. I'm only doing my job. Oh, <laughs> ojúṣe lọ. You see, that's exact thing to ṣe yẹn gangan. I mean your job. Ó ní mo fẹ́ kó continue to máa bá mi ṣe. And one more thing. Kí ni nǹkan tí o tún lè kọ́ mi? Àsìn tí màá win um, have uh, to fún mi over please. Mm. that's not a problem. I'm, ẹ ṣì ń jẹ mí lówó you still owe me money. <laughs> mo ìwà. Hmm? <laughs> sorry you know what yes. money is not my problem. okay. tí gbogbo àwọn assignment to fún mi àti lesson to ṣẹ̀ṣẹ̀ fẹ́ fèmí sínú ẹ̀ ń sìn work out don't worry i will increase your pay Mm. Yes. Then that's not a problem. Ah. It will be good doing business with you. <laughs> Then your barbarian show, yín ṣòwò, ó Are you surprised we're going out? Eh. Toro níbi kan tí mo fẹ́ gbé ẹ dé. Ẹ jẹ́ ká take stroll. Ṣé I really can't say? Or wa quantity here, tètè yíra wa ni. Èèyàn nice Goni. In fact, I see him like the brother I never had like the brother you never had mm-hmm. ṣé lórí ìjáde ọjọ́ kan yìí náà tó fún mi ṣé kìí ṣe pé bọ̀bọ̀ yìí ti fe fẹ́ No no no no tó bá ti lo fún ẹ ní tètè jẹ́ kémi mọ̀ èmi mọ bí mo ṣe máa lọ bá mọ ati àti pọ̀sí ti máa ṣàlàyé fún wọn ká lè mọ bí tá máa gbé gbà or do you want to tell me you don't know this guy is doing all these things so you can like him. mi Robert. rò bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́n consider dára. Really? Ṣètìrí, mm-hmm. mo ti ń rò pé kí wọn náà tiẹ̀ bá sọ̀rọ̀ bí ó máa lè help situations ẹ̀ you know kó ba lè bọ́ nínú fìníkù fọ̀làdìdẹ relationships tó ń bá káàkiri. Ẹ eh, tó bá fẹ́ bú mi bú mi kí ni ìtumọ̀ gbogbo yẹn náà and come to think of it kò kí ń ṣẹjọ́ mi. Yeah ó kẹ̀yìn pé sórí gbogbo àwọn ọkùnrin tó wà ń dancing they can't just handle a classic chick like me so it's not my fault. <laughs> jọ kílàsì wo ni mẹ́ẹ̀ ṣé kindergarten àbí nursery two. ọ̀gbẹ́ni gbẹlú tàyè bó lè lù lọ́wọ́. wọn náà dé fún ẹ. ibo ló wà jàre. Ah, àṣà mi egun. àṣà mi egun yàgbọ́n ló ní ìtẹ́sí. That jáde ní weekend yìí kákan ti hang out or what do you think. Okay. Such a great idea, you know. Seriously? Very perfect one. Very? Uh-huh. Mm. That would be a great idea. But I need tẹ́ níra yín, what about me? Èmi tí mi níyàn tó bá ti Great idea, my foot. <laughs> Má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Mú ìwà bìlà ọ́. Mú yí Moi moi, hmm? I know you heard me. Huh? Ah. Ah? Are you not game? Ah. Nǹkan táwọn madam bá ti sọ ni ìjẹ́ <laughs> má lọ That's good. Emma, má bínú o, ṣé kì and try that ẹ̀ ń try láti wúkè mi driver yìí up? You know, don't get me wrong, I'm not saying you're too small for me. You're actually too small, but that aside àánú ẹ̀ ló ń ṣe mí sórí sálárì ẹ̀ gan kò tó bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ kò gbé ìkọjá yìí. mo rò pé nígbàdí sọ̀rọ̀ mílíọ̀nù àti fọ́ọ̀kì níbà besides irú obìnrin bíi tiẹ̀ náà ló máa ń rí mere hanging out as job opening with a good salary. nígbà tó ń bọ̀ wọ́n lè fi tẹ́ lọ́wọ́. that is why it's bad to be talking about your lower. to listen to any you. Oh, I it. Oh, I pity. Oh, I When Jesus washed, when Jesus washed, when Jesus washed, when Jesus washed, he was. Oh, happy day. Oh, happy day. Oh, happy. Love you, Mom. Mm. Love you, too. Love you, Dad. Mm. Why is it that your mom always comes first? Ah, uh, ah, uh, uh. Daddy, don't tell me you're jealous, oh. Oh, my love, carry me, carry me. I bet it's bad, Benny. I carried her before you did. You remember? All right. Let the tea house up, no? Because I know I can't win this. I, I <laughs> But you know you're my favorite dad in the world. I know. Okay? She, she, what do you mean? okay, Anyone uncle. Uh-oh, you know you're always lovely. Mm. Oh. Uh, hey, eh, mommy. Professor, I need to be calm. I'll be back. Take care, Alexa. You too. Hmm, daddy, ṣé mo rí pé láti ìgbà tí mo ìwà ti bá ọmọ yìí sọ̀rọ̀ ni mo ti notice changes in her. Eh, títa kó máa kọrin àbí kó máa jó àbí kó kàn máa rẹ́rìn káàkiri gbogbo lè yìí náà ó mọ́ èmi nù o tó bá lè kọ̀ntínú bẹ́ẹ̀ inú mi á dùn gan no but that, that's a good thing that's a good thing tí ó yẹ mí lẹ́nu jù ni pé ní kí mi mọ nǹkan tí mo wá ṣe tí òun àti dára tọrọ ẹ wọn tó fi wá close to yẹn. whatever it is he might have done ó tẹ́ mi lọ́rùn ah ọ̀rẹ́ mú ìwà àti Dáránsì kò ṣeé fowó rà nǹkan máa pè and the most intriguing thing ni pé mi ò rí dára kó close mọ́yàn bẹ́ẹ̀ yẹn rí. bẹ́ẹ̀ ẹ so wà á ní kó lọ check mọ́tò yẹn lọ́la. wọ́n á check ẹ̀ mm. wọ́n máa check. that's ibi alternator ẹ̀ tiẹ̀ ló complain. ó ní problem tó wà lẹ́wọ̀n. alternator. Start talking. About what? You were talking about me. Ah. Mm. Well, enjoy that Oh. Daddy. Yes mo tàn mọ̀wé lọ mo tàn lọ́gbọ́n lọ bóyá màá rí ènìyàn tó lè fún mi lésì mo I just needed a proper oh, Yes, there's one special one, but people don't know it. Now that ruin. You don't know. Don't know. I just said Ọdúnladé Adékọlá. Wo tọrọ lẹ́kẹ̀rẹ́ o. Kí ni a sọ bẹ́ẹ̀? Ọ̀rọ̀ fẹ́ yìí You know. Hmm. Jẹ́ ká kọrin ìfẹ́ fún yín. Fún mi. You know. Ẹ̀yin méjèèjì. Orin ìfẹ́. Hmm. Tó máa dùn gan. Ẹ kọ́. Ṣé yá? Uh-huh. àwọn olólùfẹ́ ní pàgà. Mm-hmm. ní pàgà. <laughs> dára sí mi ó ní. kí ló dé tó dorí kodò. Mm-hmm. ló bá kú ló bá ro. Ah. ọ̀rọ̀ ìfẹ́ yìí ló ń ṣe wí. Ayé màlẹ́, ọ̀rọ̀ ayé ìyá.

níbẹ̀ náà ni. ẹ kò sí wàhálà. mo wá mi tó tẹ́jú. onímọ́tò rọra sáré o onímọ́tò rọra níbẹ̀ yẹn onímọ́tò rọra gbẹ́sẹ̀ lé o. ẹ̀sọ́ fẹ́rẹ́ onímọ́tò. tó o ṣé irú ọ̀ṣun ní dáfọ́? ọ̀ṣàlàyé ọ̀rọ̀. ọkọ̀ dúdú. Then she said, You're too pathetic. Nǹkan tó so bad, tó tó yẹn náà. Àmọ́ ibi tó ti ṣọ́ọ̀kì mi, ibi tó ti jẹ́wọ́, tó ti jẹ́ kí n mọ̀ pé o ṣì máa lóyún fún mi. O oh, get láti máa ṣe nǹkan tó necessary tí gbogbo ètò kò máa yanjú. Mo yóò ti fọ́ ni jù ọlọ́ọ̀. Máa mí sẹ́yìn gáìsì ọlọ́ọ̀ little time tí mo spend pẹ̀lú yín mi ò tiẹ̀ lé in fact memorable one ni ah ẹ jẹ́ kí n tọ́jú gbogbo ètò kù fún airport ẹ jẹ́ sinmi all time. ká máa bẹ́tà kó sọ ọdún goodbye ìzẹ́nsẹ̀ kó tó máa tẹnu mọ́ airport látàárọ̀. Ah, kí ló dé jẹ́ ọ ṣe wò ní tẹ̀lé wọn lọ sí airport ni. kí ló rẹ kó ṣẹlẹ̀ tí mo fi tẹ̀lé àwọn dáàdì lọ sí airport saying goodbyes is always the hardest thing for me to do especially when I cling to something so special, I find it hard to let go. Wait. Wait. I'm in luck. You are lucky. Are you serious? I'm telling you. You listen. I said I'm in luck. Because you are in love with me. <laughs> that is so obvious. She's in love with me. That is so obvious. Can you see that? Yeah. You know what? Àwọn Yorùbá sọ wípé tíṣẹ́ ò bá pẹ́ ni. Ẹnì kò ì pẹ́ṣẹ́. Ẹ́ eh? ó mọ̀wé. Ah, oh, it's a lie. It's a lie. No, no, no, no, this is a lie. Wow. Ah queen of my life, my joy, my happiness. Please, will you marry me? Yes, I'll marry you. Ah! calls for celebration. Ṣé ọdún mi ò lè wait? Torí tí bá ti dé báyìí, kí ni? Wedding! Àwa gan. Àwa ló gbọ́dọ̀ dúró mọ́. Oh, ṣé òbí náà ń mú ìwà pé mo disturb ẹ lálẹ́? Àtọ̀. Oh tọ̀ à disturb kẹ ẹ wo kò sígbà tẹ pè mí tí mi ò jẹ yín màmá jẹ yín gbogbo ìgbà ni <laughs> ẹ wò tó fún mi ń kọ. Ah, ọ̀rọ̀ tó fún mi yẹn náà ló gbé mi wá síbẹ̀ mo ní láti commend ẹ fún nǹkan kan mo dẹ̀ wá síbí lálẹ́ láti appreciate ẹ gan-an torí wọ́n ní yìnyínyìnyín kẹ́ni lè ṣe mí for the past three months tó ti wà ní inú ayé tó fún mi mo rí changes tó pọ̀ gan-an seriously because bá a ṣe ń jà tẹ́lẹ̀ a ò jà mọ́ gbogbo àwọn nǹkan tó máa ń fa wà láàrin ara wa kò sí mọ́ ó ti ń gbọ́rọ̀ mi mi dẹ̀ mọ̀ pé kò síbi tí gbogbo yẹn ti wá ju ọ̀dọ̀ ẹ̀ náà lọ so mo appreciate ẹ̀ dẹ́. Ah, àbá ẹ wo a máa kí n dúpẹ́ ara ẹ ni ìbẹ̀rẹ̀ kí n ṣe oníṣẹ́ tó bá forí tì dópin ni iṣẹ́ ò ti parí o ó dìgbà tí mo bá rí i pé àwọn ọmọ wa méjèèjì yẹn wọ́n fẹ́ràn. <laughs> Hope you guys are doing great. Mm. You and Shade. Eh? Eh, yes, because like láìpẹ́ láì jìnnà mo fẹ́ rí ọmọ yín. Ẹ gbà mí, Ṣadé lẹ pè tẹ́ fi dàlálẹ̀ gàràgà. Ah, ọ̀gá mà on you. Eh, Ẹ wò lọ́wọ́ tí mo wà Ah, Ó easy to get Beyonce ju Ṣadé lọ. <laughs> A máa sọ̀rọ̀ tó serious. Jàjà fẹ̀yàn lẹ́yìn ṣá. Anyway, bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. Alhaji Moshood wọ́n ti sign o wọ́n win contract yẹn lọ́wọ́ wow great news man i'm so happy. very very happy. your parents must be proud of you guys. they are very very proud of us now good. seriously. good good. iye gbogbo ló fẹ́ jẹ́ kí n fẹ́ travel rẹ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta báyìí. okay. and ọ̀dẹ̀mọ̀kọ́ tó sad jù mẹ́rin pé mo máa ní ìsítò fún mi gan mo dẹ̀ mọ̀ kó mọ̀ yẹn but the only thing tí ó kàn mọ́kàn mi balẹ̀ ni wípé you are there okay. I know you are around to take care of tó Me. mi ah. ah, àti pé kó bá mi mú to um, tó fún mi you know mójútó movement ẹ mm. most especially kó bá mi take care. Mm. yes. Eh, nípa títí take care yẹn mi ò mọ̀ ń pẹ́ àmọ́ mo fi kíní kan dáyín lójú pé tẹ́ máa fi lọ tẹ́ máa fi bọ̀ nǹkan kan ò ní ṣe. Ah, ah, o <laughs> ṣe gan o ṣe gan jẹ́ kí máa lọ. ok wa gba. it's inevitable èmi kan ti rí tẹ́lẹ̀ kò sí nǹkan tí mo kàn fẹ́ ṣe sí ni. olè ah, àgbà mm. ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣe. <laughs> how long ni Dara ló máa lò ní America. just three months. three months? that's much ẹrù àwọn ọmọ amẹ́ríkà ò báyìí ni. èmi ẹrù òun gan mọ̀. Hmm. ẹrù ọbẹ ìyá alákọ bẹ̀rẹ̀. ọ̀rẹ́ má jẹ́ parọ́ fún ẹ o ẹrù máa ń bà mí tí bá ti rántí ọkùnrin máa kọ́ ṣe ta kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. my friend is so much in love. <laughs> Eh, eh, anyway um, ọ̀rẹ́ mi mo ti bá yẹ kí n sọ fún ẹ ó dà pé mi gan máa fẹ́ travel mo meet Alhaji kan so there's every tendency pa máa jọ Lord lọ Dubai but I won't be staying long just for a few days. à ní pẹ́ mbẹ́. ó tọ̀ gan-an ó ga gan-an ìwọ náà tún travel ìwọ ń travel Dara ń travel àwọn ọmọ mi náà tún travel ah ó ga ẹ ṣàfẹ́ sọ mí di yàǹdàgbé gan ṣá. ṣé àwọn ọmọ mi travel ni. by tomorrow they should be out of the country. ibo ló ń lọ. wọ́n lọ sí Caribbean wọ́n fẹ́ lọ celebrate silver jubilee wọn. oh. and to take a walk kó tó dé tí ẹ ti sú mi ẹ má wọrí ọ̀rẹ́ mi ó máa cope náà mi ò ní pẹ́ dé ṣó ó hmm, sọ pé ó sọ bẹ́ẹ̀ ẹ alpha alpha pẹ̀lú àti mú ìnà. Ah, èmi ò mọ. Ah, ah. kí ló dé. ọ̀rẹ́ mi ó mọ kémi ò lè parọ́ fún ẹ the truth is I kind of like the guy but broke ass nigga ni bọ̀bọ̀ tá à ń sọ yìí kò lè work báwo yìí máa fẹ́ ni i never chop until it is tí ì jẹun kánú kò lè work o. Oh. Shade. Yeah. But can you kí n problem ẹ̀ náà. At least, mommy and daddy, wọ́n take one two years after that. tó bí mi kó tó lè fi wedding. At least, love la ń now. No, no, no, no. Maybe no. Are you trying to tell me now pé Ki èmi àti mú ìwà kájọ ní nǹkan pọ̀ kí wọ́n á ní oyún fún kí wọ́n á bí ọmọ yẹn ká wọ́n máa wojú like two years kó tó rí owó láti fi ṣe wedding pẹ̀lú mi is that what you're trying to say. ṣó bad ni kó bad na. a ah, ò láìkì mi. tó fún mi o wicked ṣá o ò láìkì mi dénú o ó tún máa rúrú nǹkan rẹ̀ sí mi ah o fún ọ nìkan máa tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀ ká tó jẹun irọ́ mi láìpẹ́ ah, kò lè work mi ò lè fẹ́ so. ẹ̀ ń ṣe. wọ́n pè mí láti wọ́n ní kí n máa bọ̀ wá sílé báyìí báyìí. Ah, ah. ṣé kò sí? rárá kò sí wọ́n ṣàní máa bọ̀. lálẹ́ yìí ó sì jẹ́ kó dàrọ́ làkó tó máa lọ. Ah, rárá o mú ti pé táìsì tó máa wá gbé mi máa padà wá láàárọ̀ la. ok ṣọ́ọ̀pù mi tó bá ní tẹ̀. yes ma. all right. all right thank you ma. all right welcome. òun náà tún ti lọ ṣé nǹkan máa ń dá wà nílé báyìí mo ra dòdò lókè ìdó mo jẹ dòdò lókè ìdó mo fowó dòdò ra mo ní dòdò ní dòdò mo ti fowó dòdò ra mo rí odò mo gbọ́dọ̀ rọ̀dọ̀ mo gbọ́dọ̀ rọ̀dọ̀. mo gbẹ́rù ẹ̀kan lóye ní ẹrẹ́nu ilẹ̀ ṣẹ́rí tó kọ́ ṣe bá wa ní lórí àtẹ̀rẹ́. èrò yóò wá o èrò tó sọnù ẹgbẹ́ ọ̀dọ́ṣù alẹ́ tètè. Hello? No, not at all. Okay. Show me not more disturbing? nìkan mo wà ń bẹ̀ ẹ̀rí dẹ̀ ń bà mí. kí ló dé kùdí nǹkan. Ah, ó mà ti lọ́n tiẹ̀. wọ́n pè láti lé wọn pé nǹkan ṣẹlẹ̀. Oh, ṣó dúró tí dára fi bọ́ọ̀dù ni. ah dúró ni o ọ̀rọ̀ pọ̀ ní wíkọ́bọ̀ we were just gisting. kí lè wá ń rí òlẹ́jọ́ tó yẹn. nothing serious him you me Ṣadé your parents àwọn parents títí tiẹ̀ then business and all that tí kò sí. okay bóyá kí n máa padà lọ sọ́dọ̀ òun náà. no no no wait now uh-uh. I need you here let's chat let's gist ọmọ kò bẹ́rẹ̀ sùn sí màmá rẹ̀ irú àyè báyọ̀ dẹ̀ níyọmọ. okay. ṣùgbọ́n tí ọjọ́ ta pàdé. of course. Would you like to know what I thought of you? Tell me. Mo rò pé one riffraff kan yẹn. Nǹkan tí mo rò nìyẹn. Mm-hmm. What about you? What did you think? What I think? Mo think pé if care is not taken, ṣé orí gbogbo ìní yìí a máa <laughs> I'm sorry, okay? Thank you. Thanks. What are friends for? Thank you. You're not sure. fún ẹ náà. mo ní mo sáré lọ handle business kan ni. okay what about tí o bá handle business lórí bẹ́ẹ̀dì mi báyìí. kò bá mi lákọrí kókó kó lára ọ̀tá lè. are you sure. ìwọ nǹkan. Yeah. mm you know. Mm. Um, mo rírè mo rárá like thunder If rẹ is some balẹ̀ ara mi sẹ́ Oh, ó sẹ́ gidigidi kú iṣẹ́ kú iṣẹ́. ó criminal ọ̀rọ̀ ẹnu rẹ nìkan gan magical ó kàn hold in my hand it is electrical wọn nìkan náà ló tó bẹ́ẹ̀. we Woman, I woman, I. I know to listen to any matter, except it is you and I, you and I. If I am Minika, Emi Renika, Lobata, woman, I, woman, I. Or shoot me today, come marry no more, except it is you and I. gbogbo eléyìí náà oh mo ìwà ti wá rẹjọ fún ẹ àbí. ní sùúrù what's this all about i don't understand. please don't just play dumb with me o mọ nǹkan tí mo sọ okay ṣe fẹ́ sọ fún mi pé ìwà ti you know what don't worry. kò gbé dúró níbi tó bá dé yẹn kí ló dé kí ló lè sọ yẹn kò fara burúkú ò ṣe ẹ bá rẹ kí ló máa ń ṣe ẹ náà because the father is rich doesn't mean you have the whole world under your palm. meaning. meaning i know exactly what this is all about. yes it's all about Muyiwa abi torí kí mo máa ní gbogbo ṣe máa ń ṣẹ́jú sí i tó máa ń hàn ààyè tó fẹ́ kó ṣàṣe tiẹ̀ tó dẹ̀ refuse tí ò ṣe tiẹ̀ for your information mrs woman alias my father is rich owó pọ̀ lé ṣùgbọ́n ìlàkàyè ó ti sọnù for your information darling Muiwa is mine i mean mine and there is nothing absolutely nothing you can do about it ṣọtígbà. èmi Muiwa hello i'm engaged. Hey, abẹ́rẹ́ nǹkan i'm engaged so what ìwọ ló máa kọ́kọ́ wà engaged ẹ́ nítorí pé wà engaged ṣé torí ẹ̀ ní mú ìwà ṣe sulé ẹ̀ lọ́jọ́ kìíní àná àbí ṣé Mr. engager ṣó mọ̀ pé mú ìwà sùn sí ọ̀dọ̀ ẹ̀ ẹ́. do you know what you write your rubbish here. hey darling i'm are you okay are you serious are you to me are you. Eh, ṣọ́tìrí wọ́n lè yàrá mi ò fẹ́ by rí ẹbí you're fired get out of my side. Ah. ó Oda. When you put tán sí then ní get out of my side When she get out of my side you simply put it right by saying get out of my sight. You are fired. I'm fired. Ṣé ìwọ ló gbà mí síṣẹ́? Tó ní mo wà fired, dádì ló gbà mí síṣẹ́. When he comes back, pick sack letter ìlọ́wọ́. Ẹ ti kọ́lẹ̀. Ń bá dé ń náà. Welcome, Mom. Welcome, Dad. Hope you enjoyed yourselves. Um, Daddy, hmm? Mom, èmi àti Dara máa wed very soon. Mi get it? Kí ló sọ iná? Èmi àti Dara a máa wed very soon. Ngbọ̀n ah, lẹ ròyìn, ngbọ̀n lẹ tẹ kún tẹ pa tẹ yan ngbọ̀n ẹ tiẹ̀ lè pèèyàn even though a wà abroad kẹtù báyìí báyìí báyìí o kẹtì ẹ̀ fọ̀rọ̀ lọ wa. Ṣé wọ́n ń ṣe nìyẹn? ṣe a ní ṣe preparation ni a ní pa àwọn èèyàn. mom that's the point a fẹ́ wedding tó máa mú ariwo wá just few of his family you dad and i ó ti tó. a gbọ́dọ̀ fẹ́ yàn ẹ ẹ máa má rí ẹ máa lọ ṣe má rí sí i. Ẹ̀rọ sá. Ṣé ẹ ní wonderful trip? Oh, Mọ́mí ṣá. Wonderful. Wonderful. <laughs> you don't know the half of it. Oh, ah, I'm yẹn dùn. Ah ah. Ah no no no. Wo tító fún mi àti dára sí mi tó ń bá fi lè má rè tó ń take over company tí gbogbo ẹ̀ ń rọ̀ dáadáa. Mo ń rí lókè ìlà pẹ̀lú ìyàwó mi. Eh. Ah, Ìwé yín rò pé ẹ̀yin nìkan lè máa yé No, all this gan ajá sí o. Eh. Ah, ajá sí gan ni, yes. Ah. <laughs> talking about all this àwọn parents ẹ kọ́. àlàáfíà ni mo ṣe bá mọ́mí sọ̀rọ̀ láìpẹ́ iná ni. that's good that's good dáadé náà kọ́. àwọn ti pàyẹ́dá is late. that's sad eh? sorry about that sorry about that. bẹ́ẹ̀ pẹ̀lú olúwa tó ní wọ́n á máa gbúrò ẹ̀ dáadáa níbikíbi tán bá wà i'm sure pẹ̀lẹ́ tó fún mi fi tọ́ mi létí pé wọ́n eh, rò nǹkan ló ń gbé níbi kan ghetto kan báyìí. bẹ́ẹ̀ ah, ni ibẹ̀ láti láti. no no that won't do àtìgbà yẹn mo ti ń rò pé ó yẹ kó kó wá sí boys quarters ni so kó lọ kẹ́rù ẹ̀ kó máa bọ̀ boys quarters níbí. but sir. mi dẹ̀ fẹ́ gbọ́ ọ̀hún lẹ́nu ẹ̀ ju thank you sir. oh yes sir. lọ kó ẹrù ẹ̀ kó máa bọ̀ níbí and I can assure you pé màá tiẹ̀ fẹ́ wá nǹkan gidi ṣe ju ọ̀rọ̀ driving yìí lọ ètò fún mi jẹ gbádùn jẹrẹ yes and uh, you can stay for as long as you like. ẹ ṣé gan ni sir thank you very much sir àjọkú palẹ̀mọ́ títí wedding yìí náà o àwọn ọlọ́dẹ mọ ẹ̀yìn kéékèèké problem ní ẹ̀tìlẹ̀ kan jújù nítorí ká farabalẹ̀ ká ṣe ká tẹ ká anyway wọ́n ṣe fẹ́ tí wọ́n nìyẹn ọmọdé àá ṣe fún ọbẹ̀ náà kò sí wàhálà sí wàhálà ìwọ lọ kó ẹrù ẹ kó máa bọ̀ tẹ. ṣe lọ sí. ok. Um, kò yé mi lẹ́nujọ́ mẹ́ta yìí ẹnujọ́ mẹ́ta yìí ń ṣe ló kàn ń. mo kàn ń ṣe kí ni. oh torí pa àtijọ́ máa ń ṣeré sìn kò yẹ kó wọn ayé mọ́ nílé àbí. can you just explain what is going on kí ló ṣẹlẹ̀. you know what just go away. yanjú gbogbo ọ̀rọ̀ yẹn nísìn ok ok you, you know Darasimi is more like a friend and a brother o trust ẹ o trust me kò ní make any sense tí a bá dà náà. ó yí ti fún ẹ láti sọ ọ̀tọ̀ nìkan tó ń wí lẹ́nu ọ̀tọ̀ nìkan tọkàn ẹ̀ sọ. try láti understand pé gbogbo nǹkan téèyàn bá fẹ́ láyé kó ló máa ń tẹ̀yàn lọ́wọ́. not when what you want wants you. okay kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ti dáadé. what about me and how I feel. I get it. It's it's baseless. Don't worry. See, lágbọ́rọ̀ lọ. finú tán ẹ wàá ṣe lé fún mi you do this bínú I know you are father nǹkan tá a dẹ̀ ṣe ó burú jáì so wrong àmọ́ a ti mẹ̀ṣẹ̀ wa lẹ́ṣẹ̀ ẹ má bínú ẹ dáríjì wa irú ẹ̀ ò tún ní ṣe ọmọ lọ́wọ́ wa mọ́. irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣe ọmọ lọ́wọ́ ẹ̀yin méjèèjì mọ́ láéláé now you go to your dad and apologize your marriage to Dara is in a few days time and as for that boy Muiwa. mi fẹ́ rí ẹ̀ sàkání ọmọ mọ́ as a matter of fact nígbà yẹn bó ṣe jẹ́ ni right down nígbà yẹn kò mom that is not possible akọ bẹ́tà kẹ pa mí ju kẹ separate mi àti mú ìwà lọ. Fumi, Fúnmi come back here. láyé mi ò mà níbi kan tí mo fẹ́ lọ mọ́. àfẹ́ wílú get out of here. get out. wo èmi ni mo bí ẹ o ní láti gbọ́rọ̀ sí mi kí ni problem ẹ. ah Sweetheart, ma one more ike. Woman I, woman I, to listen to any matter except it is you and I, you and I. Muyi, Muyi, Muyi, Muyi, wait, wait, Muyi, wait now. Oh, oh goodness. Will you just leave like that? Okay, see At least do something or say something. Just let him realize how much you love me. Do something, say something. Like what? You can just say anything. Just do anything. Something crazy. Anything crazy? Yes. Crazy? Oh. Oyè mi bí kí n sọ fún wọn pé èmi ni ọmọ Dangote tán wá látọjọ́ ìtí wọn rí tán jàjà rí àbí bí ipò ti gbàgbé pé wedding ẹ kọ̀kọ́ jọ kan. I know. Okay, you can show up at the wedding and object to the union. Now that's crazy. Exactly. lọ́mọ láyé láyé láyé láyé láyé mi ò láyé mi ò mi mà lẹ́nìkan tí mo tún wá mọ́ láyé no mummy kò yé yín I do sincerely. then why tó fi le fún yín láti feel the same way I feel. Mo understand for me. See me, bá understand me. ò ní síbí. Eh, eh, though mo mọ̀ pé mi ò ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí òbí. Mo de mo mo mo nǹkan tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí òbí sori ó yẹ kí No mom, don't blame yourself. Ẹ má blaming ara because mo blame me. Èèyàn ti dáàdì náà lè kọ́ mi pé kí má máa ronú pẹ̀lú orí mi instead kí ronú pẹ̀lú ọkàn mi nítorí pé torí pé èèyàn nífẹ̀ẹ́ sí nǹkan kan lómi pé nǹkan yẹn nǹkan gidi ni I love Dara enough to marry him he's a good man meanwhile he's a rolling stone a wildfire that may not even be able to handle so I will just I'll marry Dara like that he's a good man. kí ló wá dé tínú ẹ ò dùn. that's because Two of my best friends are not here. Emi Demofa. Eh, it may not be what you think. Oh, Mom. Thank you, Mommy. <laughs> You're welcome, Thank you. <laughs> Congratulations. Thank you, darling. Well, I'm so happy uh, to ah. see you. I'm so happy to see you. Well, eh, eh, eh. Mo ti mọ̀. Mo ti mọ̀. Ẹjọ́ bẹ̀rẹ̀ nìyẹn n máa fẹ̀yìn méjèèjì sílẹ̀ ẹ má jẹ́ kókó mm, mm. ẹ má jẹ́ kókó ẹ má jẹ́ ká dáhùn dúró ní ṣọ́ọ̀ṣì ẹ má fojú ọkọ ìyàwó sọ́nà ẹ àǹtí onímẹ́kọ̀ jọ bá mi jára mọ́ kíákíá kíákíá. ẹ tètè ṣẹ́gun you look so <laughs> beautiful darling. thank you i've missed you. i missed you too. ṣe ìṣọ́dọ̀ jọ má bínú sí mi gbọ̀ngàn tí mo ṣe i'm really sorry má bínú sí mi mo kí mo ṣẹ́gun gbogbo yẹn ti lọ it's the past. I even went to your house uncle ti move out. mi ò gbé ń bẹ̀ mọ́ I moved ó rántí alájí tí mo bá ẹ sọ̀rọ̀ ń pa wọn um, he proposed to me so I'll be getting married wow, very soon. congratulations. <laughs> thank you. Um, jẹ́ kí n búra mi kó tó bú mi alájí ti níyàwó mẹ́ta. Tele, so I'm going to be the fourth wife. But it's fine because he's the man of my dream. I just love him. Well, only choice. This is got offended. Congratulations again. <laughs> you look so beautiful. Thank you. Oh, I missed you. I missed, missed you too. <laughs> Now left me. Má bínú. Ṣé mi ti miss jù báyìí. Ah, asa oríire o. Oríire ńlá ni. Ẹ ṣé o. Agbóríire òbí o. Èrè á pọ̀ ń bẹ́ o. Àníṣe lásán. Abẹ́yìn náà ṣe. Lágbára náà ẹ ṣé.

kú iṣẹ́ ó gbé mi níyè lọ criminal ọ̀rọ̀ ẹnu rẹ nìkan gan magical owó kan dẹ̀ ó ní my hand it is electrical. What is all this? gbogbo ilé ìtàn ṣe ẹni ìwà kò make sense o àmì ìdẹ̀rù pé mo lè tẹ̀ ẹ̀ mọ́ no. Disappointing it. I'm not in the mood for this. But if I want to put Dodoni, you can go ahead. Can you listen to yourself? Tí bá sọ pé dandan ni kí n go ahead, ọkọ ẹ, tọkọ ẹ bá sọ pé dandan ni, kí ló ṣẹlẹ̀ náà? Ah, oh my God. Bá ṣe wọ́n ni kò ṣe. Ṣé kí ni? pẹ̀lú bó ṣe ń ṣe ni tó bá ṣe wù mí kí n ṣe ṣe nígbà tí ó ṣe bí aṣẹ́wó ni mo gbé sórí bẹ́ẹ̀ ìyàwó tí mo ṣe tí mo mọ iye tí mo ná tí mo mọ àwọn èèyàn tí mo kó tí mo mọ stress tí mo go through bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n fi ẹ́ bẹ̀ mí. o ti rẹ̀ dìní tó bá ti yẹ wá ṣe right thing. Today is the fifth day. Tá a wedding wa. Láti gbà yẹn. Kò sí nǹkan kan tó jẹ mọ́ bí ọ̀rọ̀ ìyàwó nínú ẹ̀ nínú ilé yìí ká gbàgbé nípa pé a fẹ́ bára wa ṣe anything o ò lè clean nílẹ̀ o ò lè fọ anything o ò dáná fún mi o ò tiẹ̀ lè kí mi gan ní tó kéré jù nínú nǹkan tó wà bẹ́ẹ̀. And now tell me what is the benefit of you? Your importance. I don't I don't know how to put it. Just tell me. And tí n bá lè béèrè lọ́wọ́ ẹ̀ why tó fi cancel ọ ni mo wá. for God's sake something mo feel like it nítorí ibi tó dẹ̀ yìí á dàbí pé máa fi bẹ́ẹ̀ dẹ́lẹ̀ fún ẹ. tó fún mi where you going tó fún mi come back here tó fún mi. ṣe fún ẹ èmi fúnra mi ò mọ̀ that is why tí mo fi ń bẹ́ẹ̀ sọ fún mi kí ni mo ṣe. You're making such a fuss about this. I just need more time. Everything will be okay. Is that what you call it? Five days after my wedding. Mi ti fọ ọkàn ìyàwó mi. Mo tọ́ láti sọ fún mi pé mo force fọ́ọ̀sẹ̀ láti ṣe ni. Mi ò understand ẹ̀ tó fún mi. You're making it sound like pé mo fẹ́ kó touch me. At least mi sọ pé kó má mi náà. I don't need your body. What do you need then? need your love. I need you. Please. Jẹ́ ká jọ ṣe bí tọkọtìyàwó. Let's make love like husband and wife. Please. First time tá a máa ṣe orúkọ báyìí dé. Jẹ́ kó jẹ́ special one. Let it be a remarkable one tá a ní gbàgbé títí láéláé for God's sake please. sorry just give me some time and I'll make it up please. like you are very sorry your mind Oh, you're tired of this relationship. After our wedding. It's not that. Yeah? Dara, please. Just give me some time and everything will be okay. I'll make it up to you. I understand. wakey, wakey, baby. Rise up and shine, baby. What oh, now? She that's money. Yes, I was your nice, baby. What's wrong, Baby. My love, I want you to stand up now. I have a surprise for you. While you freshen up. I'm buried. One minute. One Oh, okay, one, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, twenty. It's okay. After you. Ah, maybe you're quite here. sáré dókè please jọ fún mi ṣẹ́jú díẹ̀. ó dẹ̀ dá mi dúró sí ibẹ̀ látàárọ̀ tó bá fẹ́ ká lọ́mọ́ I hope this year's surprise is worth it. Well, question ló béèrè ohun tí mo fẹ́ fi surprise ẹ̀ ó àǹtí bá dẹ̀ sọ nǹkan tí mo fẹ́ surprise ẹ̀ nípa ẹ̀ ó lè má jọ ẹ́ lójúmọ́ so my dear má bínú pé mo pẹ́. tí kò wọ́n bá ti ṣe mí just know it spirit ma haunt for the rest of your life. kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà kí ló mean. I married a smart man you should figure it out. okay samipale arahami sagiri o sagiri giri kuishe kuishe o demi ni ye lo criminal ọ̀rọ̀ ẹnu rẹ nìkan gan magical o kan dẹ holding my hand it is electrical ìwọ nìkan náà ló tó bẹ́ẹ̀ kuishe woman I am woman I I know how to listen to any matter except it is you and I you and I ìwọ èmi ni ka e be ready ka le batsa woman I woman I what you me today come marry no more except it is you and I ìfẹ́ ìfẹ́ nira láti túmọ̀ mo mọ̀ pé o mọ̀ pé mo lọ́ọ̀bù ẹ̀ gan o kàn lè má bí ìfẹ́ yẹn ṣe tó lọ́kàn mi ni. ọ̀rọ̀ tó ń sọ òye mi maybe you should make it more explicit. ó máa tó yé ẹ nítorí pé gbogbo nǹkan tó bá ń dùn ẹ̀ nù òun ló ń dùn èmi náà nù ohun tó o bá fẹ́ òun ni màá bẹ́ẹ̀ fẹ́. Dara, na ma dé mi lóhùn jàre, má dà mí lóhùn. <laughs> Bébè, sórí inú ilé ìrà ẹ̀, kàn bá mi wọlé bó ṣe wà ẹ̀. Tó bá ti lọ lẹ́gbẹ̀ẹ́ the first flat to máa rí mbẹ̀, wọ́n kọ owó wọn sí. Bá mi kàn bẹ̀. Tó bá wọnú ilé yẹn, o tí mo fẹ́ fi surprise ẹ̀ gangan ibẹ̀ ló wà. And why would I do that? <laughs> Please do. Please. Surprise it as myself. Welcome to the party. Mira, come back inside. Talam. Go back inside. Is she here for the party? Go back inside. Sorry. I'm such a fool. No, you're not. Why did you say that? It's barely eight days. And you've moved on already. Like nothing happened. Barely eight days, you said. Taba wuno, náà láàrin eight days yẹn sígbà tá a lot of things náà ló ti Like what? You got married. Why didn't you show up as planned? Because I can't. It's crazy. I can't do such. I'm such a fool. See, Darasimi is my friend. He believes so much in me, and your father trusts me so much. I can't betray their trust. Ewo gan ni She Ṣé ìtọ́kọ̀ fẹnusán unfera òun Ti mi ni? Tí ò fi hàn. Àbẹ́yìí mi. Thank you. Dúró. For what? See, it is not what you think. I understand. Thank you. Please forgive me. I know I've wronged you. Just please, don't reach me. It's okay. No, it's not. I know I've not been a good wife. And you don't deserve that from me. Don't marry me. Very bẹ̀rẹ̀ lọ́wọ́ mi mo dáhùn tọkàntọkàn. Please ask me again.